bí eré bí eré protest máa wáyé kò ní wáyé ah, ọlọ́pàá máa kó àwọn èèyàn wọn à ní kó àwọn èèyàn kò lè dùn mọ́ Tinubu nínú gbogbo ọ̀nà ló máa fi rìn tó máa fi jẹ́ wípé protest yìí kò ní bọ́ sí i ìfẹ̀hónúhàn yìí ò lè ṣeé ṣe rárá ṣùgbọ́n èmi fi ń yeye pé ibi tọ́rọ̀ ń lọ yìí ibi tí ọ̀rọ̀ ń lọ àfikọ́rọ̀ olójútu o àfi kí ọ̀rọ̀ kó lójútùú ojútùú tí mo ń sọ ni wípé ṣé tíwa gbogbo wa bá wò ó tá a bá wò dáadáa tá a fi làákàyè gbé ẹ rí wípé àwọn olóṣèlú yìí wọ́n ń tàn wá jẹ ni wọ́n ń tàn wá jẹ ni kò sí pé àtún ṣẹ̀ṣẹ̀ ń ṣe iyèméjì lórí ẹ̀ wọ́n ń tàn wá jẹ ni wọ́n dẹ̀ ń fi wá ṣòwò ni òwò náà fi wá ṣe kò sí ní tó fẹ́ kàn wọ́n pẹ̀lú wípé ebi ń pa wá kò pa wá kán máa bí bàbá wípé àwọn tó ń ṣe adarí lé lórí wọ́n lè bí ń pa wọn kí olórí wa máa sọ wípé òun ò mọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ fóun ni ẹ ti rí tọ́pọ̀lọpọ̀ wọn bá ti dé bẹ́ẹ̀ ẹ jẹ́ má bínú tọ́pọ̀lọpọ̀ wọn bá ti dé bẹ́ẹ̀ tán wọn ò retí wọn ò ní àníyàn láti dúró sórílẹ̀-èdè yìí mọ́ oṣù mẹ́ta Germany tó bá padà dé kò ní lo wákàtí méjì yóò gba London lọ yóò lóṣù méjì ń bẹ yẹn tó bá tó dé kò ní tì lu ọjọ́ kan súlẹ̀ ó tún gba Amẹ́ríkà lọ bí wọ́n ṣe ń ṣe nìyẹn so tó bá lóun ọmọ pé mi ń pa wá wàláì mọ̀mọ́ kó tọ́ ni torí wípé kò mójútó àwa tí ń ṣèjọba lé lórí àti ìlú tí ń ṣèjọba lé lórí kò mójútó mítìn lọ́tún mítìn ló sì ni irọ́ irọ́ mítìn mítìn wọ́n mọ̀ pa mítìn ni ọlọ mítìn bí kò sí ń lé ọlọ́wọ́ ó lẹ̀ yìí ebi dẹ̀ ń pa àwọn ìlú ebi ń pa wá ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ ìfẹ̀hónú hàn yìí ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kò tí ì débi tó ń lọ ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ lábújá ẹ̀wọ̀n ohun tó ń ṣẹlẹ̀ lábújá wọ́n ti lọ já stọọ ìjọba kan tí wọ́n ń gbé ráìsì jáde kẹtíkẹtí gẹ́gẹ́ bíi ti ensars kódà bí mo ṣe wá ń wò eléyìí le ju ensars lọ n tó lè gbẹ̀yìn rẹ̀ ọlọ́nìkan lọ́mọ̀ tèmi ṣe ń pariwo nípìnlẹ̀ gbogbo ìgbà tó di pé ìbò súnmọ́ mo kìlọ̀ fún bàbá ìgbà tó di pé àtún dìbò lọ́wọ́ tó di pé bàbá ń pínwó fáwọn èèyàn mílíọ̀n mílíọ̀n bílíọ̀n bílíọ̀n ti ń pín káàkiri èmi ti mọ̀ wípé ìyá rẹ̀ ọ́ jẹ wá èmi ti mọ̀ pé àlè mórí bọ́ńbẹ́ o torí mo fi ṣe fídíò jáde ńgbà yẹn mo dẹ̀ ń tẹ̀ mọ́ wa létí wípé tá a bá ń fẹ́jọba gidi tá à ń fẹ́ ìjọba aláàánú tá à ń fẹ́ ìjọba alálùbáríkà kò nídìí owó nú owó kọ́ ni wọ́n fi dépò ìjọba tó wá jẹ́ wípé owó ni gbogbo wọn ń ná fún wa wọ́n ń tákà owó ni àti ẹ̀rọ amọ̀bí wọn kó òun sí wọ́n wá rọ jáde rẹpẹtẹ owó tí ọ̀mọ́ wọn èmi ti mọ̀ wípé wọ́n ti wá sí wọ́n ti sọ wá dọjà wọ́n ń ná wa ni nítorí wọ́n fi wá mú ẹyọ kan wọlé nù wọn tó náwó dandan ni ká sin ba rẹ̀ dandan ni ká roko rẹ̀ o dandan ni kíyà rẹ̀ ó jẹ wá rẹpẹtẹ kì í ṣe pé mò ń parọ́ kì í tẹ̀ sàròsọ ṣùgbọ́n protest ìfẹ̀hónúhàn tó wà nílẹ̀ yìí ẹ má jẹ́ kí n tàn yín èsì ni kọ́mọ̀ pín nàìjíríà sí mẹ́ta ẹdí tí mo sọ yìí mọ́wọ́ sí ẹdí mọ́wọ́ sí èsì ni kí nàìjíríà ọmọ pín ibi tá bọ̀ yìí ojú òǹkálukú ti lẹ́rìí pé mò ń sọ mo tẹnumọ́ látijọ́ yìí wípé tíjọba bá sún àwọn aráàlú kàn gírí agọ̀tẹ́lẹ̀ àgbọ́n tí a bá jẹ́ ká gbọ́n máwọn lọ́wọ́ ní tí wọn ò ro kàn ní ọ̀padà ṣẹlẹ̀ wọ́n kàn dín yọ̀ wọ́n kàn dín nínú yọ̀ tí wọn ò ro kàn pé ọ̀sẹ̀lẹ̀ ọ̀padà ṣẹlẹ̀ èèyàn mélòó wọ́n fẹ́ pa èèyàn mélòó wọ́n fẹ́ pa pọ̀ jù wọ́n lọ apọ̀jù wọn lọ ṣùgbọ́n ìwà aláìgbọ́n táwa náà wù tẹ̀lé wọn tó bá jẹ́ wípé wọ́n ń fi làákàyè ṣe ni gbogbo tọ́tọ́ tó yẹ fún wa tí wọ́n ń ṣe fún wa lọ́nà tọ́tọ́ lọ́nà tó yẹ tó sì kọjú òṣùwọ̀n tó tọ́jọ́ àní bẹ́ẹ̀ ni ètò títì wọ́n ṣe gbogbo títì wa wọ́n da títì ń wọ fàràǹdà tó wà lẹ́gbẹ̀ẹ́ lé títì ètò hospital wọ́n ṣe tí gbogbo tóògùn kún bẹ̀rẹ̀ pẹ̀tẹ tẹ́ pé èèyàn fẹ́ ni gbogbo tó bá fẹ́ ṣe ọ̀fẹ́ ni tí iléèwé náà wọ́n mójútó àwọn ọmọ wa àwa náà tá a fẹ́ lọ iléèwé tá a fẹ́ lọ kẹ́kọ̀ọ́ sí ọ̀fẹ́ ń gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni tàwọn àgbẹ̀ àgbẹ̀roko bọ́dún débí ọ̀bá ságbẹ́ kò sílùú ìjọba ọ̀ràn àgbẹ̀ lọ́wọ́ àwọn oníṣòwò wọn ń yá lówó dípò àgbẹ̀ wọ́n ráwọn àgbẹ̀ ńlẹ̀ wọn ò yá wọn wọ́n tún ni wọ́n gba fọ́ọ̀mù five thousand ten thousand wọ́n tún náwó wọn ṣeré ni. ẹ wo nǹkan yẹn àwa mẹ̀kúnnù ti lajú àti gbọ́n ẹ gbàgbé ẹ̀ a ti gbọ́n nàìjíríà ó pín ibi tá a bá dé yìí nàìjíríà ó pín yóò pín sí mẹ́ta kò tiẹ̀ wá kàn mí ó pín sógún kò pín sógún yorùbá nation ló wu èmi ńlọ. nàìjíríà ó pín bẹ́ẹ̀ ni ibi tẹ́ ń bá lọ yìí á pín orílẹ̀-èdè yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí e ṣèjà á pín ni ká pín yẹn gangan lọ́nà àbáyọ kí yorùbá nation ó dá dúró ó dá dúró kí biafra ó lọ tiẹ̀ káwọn haúsá bá tiwọn lọ. òun ló lè yanjú tó wà nílẹ̀ yìí ẹ ti ba orílẹ̀-èdè yìí jẹ́ ju lọ ẹ ti bà á jẹ́ pátápátá ẹ̀tàn lókùn tẹ́ ń tàn wá ẹ̀tàn lókùn tẹ́ ń tàn wá ti yé gbogbo wa ó ti yé gbogbo wa ẹ̀tàn ilẹ̀ ń tàn wá kò sí nǹkan rere fún wa ẹ wo bí tẹ́ ẹ̀ bá jẹ́ dé ẹ wo bí tẹ́ bá jẹ́ dé ọwọ́ epo ẹ wo tí wọ́n ń tà á ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀ ta ìbẹ̀rẹ̀ ẹ wo bí ọwọ́ rẹ̀ ṣe le kankan ẹ tí a ń gbọ́n wọ́n fọjọ́ mẹ́wàá sí ọjọ́ márùn-ún sí ẹ̀wò bẹ̀rẹ̀ rẹ̀ ṣe gbóná èsì ni kí nàìjíríà yọ ọmọ pín in kó sì pín in lọ dáa ni ó fi rọ mẹ̀kúnnù lọ́rùn kò sí dọ́kàn èmi pẹ̀lú tiyín o ti mẹ̀kúnnù ló kàn mí kó pín gangan lọ dáa kó pín kí yorùbá nation ó dó kọ́kọ́ bá tiẹ̀ lọ kí biafra bá tiẹ̀ lọ kọ́ máa wúso dúró lọ́tọ̀ ìtànjẹ lẹ́ ń tàn wá jẹ ìyàlẹ́ fi ń jẹ wá ebi lẹ́ fi ń pa wá kó di di president máa sọ pé òun ọ̀mọ̀ pé bí ń paráàlú òun protest ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni o kó pín yìí gangan ló sì wu èmi ìnìdẹ̀kùn fi lè bá gbogbo àwa mẹ̀kúnnà ọ̀rọ̀ mẹ̀kúnnà ló bá mi ọ̀rọ̀ mẹ̀kúnnù ló bá mi eléyìí tí mò ń sọ yìí kéde ṣeréṣeré kéde sọ̀rọ̀ àwàdà kí nàìjíríà yìí ó pín kó pín èmi ọmọ iye tí ó pín sí o kí ìbọ̀ kí yorùbá lọ́kàn mi kí yorùbá bá tiẹ̀ lọ ká bọ́nu wàhálà ká bọ́nu fìtínà yìí ẹ̀tàn lẹ́ńtàn wá pọ̀ sí dágbára yín ká mọ́ òwò lẹ́ ń fi wá ṣe ọ̀rọ̀ mi ò ju báyìí lọ mo tún padà bọ̀ o mo tún padà bọ̀ àjọ wà lẹ́nu ẹ̀ ni mo tún padà bọ̀.